وكل بدعة ضلالة فان ضلالة في النار لأن في أطلق الله سبحانه وتعالى وتوكل على محمد صلى الله عليه وآله وسلم قد الله سبحانه وتعالى أن الله في عام كريم àlékún عليكم ẹ̀jẹ̀ tuntun ìfáwọn sàhábà àtàwọn tàbí òun àtàwọn

التقوى التقوى والكرم والسلام عليكم ورحمة الله وبركاته سورة الملك يبقى القمر لنا في آية الأسفل هنا آية الزواج من سورة الملك في الله تعالى سورة الصفوة أو يروي ìyá ọlọ́mọba ìjọba tó jẹ àwọn kékeré. ọlọ́mọba ìjọba tó وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تقول تكاد تميز من الغيظ كلما ألقي فيها ثوب سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فصحقا لأصحاب السعير لما تريد gbọ́dá إياكي جمع ìyà الشياطين ó jẹ́ pé òun náà ní pé ọlọ́ọ̀bá àdìgbọ́lá a máa tù wọ́n ní òun náà láyé tó bá wá sí ọ̀gbìn àdìgbọ́lá ó tún wá lọ sí wọnú ìyá wọ́n ti tẹ̀ ìyá ọ̀gbìn àdìgbọ́lá tó bá sí ọ̀gbìn àdìgbọ́lá ọlọ́ọ̀bá àdìgbọ́lá wa ń fún wa lérò nípa àwọn kìkìrì àwọn tí wọ́n tàbí orí ọlọ́ọ̀bá àdìgbọ́lá ti rí àwọn tó wọ́n tẹ̀lé ẹ̀rù wọn ní orílẹ̀ àwọn tí wọ́n takò ìdájọ́ ọlọ́wọ́n bá ti yọ̀dá àwọn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ti yọ̀dá lọ́rọ́ àwọn sọtọ́lọ́wọ́n bá ti yọ̀dá ní orílẹ̀ wípé àwọn sọba yìí bẹ àwọn sọba yìí ń tẹ̀lé àwọn tí wọ́n wá takò tí wọ́n pè ní ọ̀rọ̀ àwọn tòlè yìí ọlọ́ọ̀bá ìṣẹ̀lá wa ń sọ̀rọ̀ fún àyíká wọn ọlọ́ọ̀bá ìṣẹ̀lá ni wàlí ilẹ̀ ní ẹ̀sẹ̀fẹ̀ rúbì rọ́bì ní àdáàbù jahannam ọlọ́ọ̀bá ìṣẹ̀lá ni yóò máa bẹ fún àwọn tí wọ́n ti lè rí sí ìgbé ìrọ́bì sí olúwa wọn.

so túláàsì ó yẹ kí tàbí ìdòwò yíyá ó yẹ kó rọrùn fún yẹn. tí la gbàdúrà pẹ̀lú àrùbùyà òun náà ní gbogbo àbáàrùn náà ní àrùn wọn náà gbogbo tẹ́tọ́lọ̀ ọba àdìjọ lánàá tó yìí nínú àlùkálì ìdẹ́ẹ̀dá ni ọlọ́ọ̀ba àdìjọ lánàá máa ń ṣe àlùbẹ́ẹ̀lì ìdíkàpá gbogbo nǹkan ọlọ́ọ̀ba àdìjọ lánàá tó yìí àríkùkù èdè àríkùkù fún yà jíjẹ nínú òtẹ́ni kankan tó ní kápá lórí ẹ̀ tó sáyọ̀ lọ́wọ́ àmì wọ̀ tààrà nínú òbí ọlọ́ọ̀bà ìjọra yìí. wàlìmáàtà pípààyà nínú àwọn òbí ọlọ́ọ̀bà ìjọra yìí wàlìmíṣíà yíyéèyà nínú òbí ọlọ́ọ̀bà ìjọra yìí. àdínàfẹ́ rú kákàfà nípòyàn aláwọ̀bà àdìsọ́lá nínú tàwílò mòríyà rẹ̀ gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà ni àbọ̀ káfàrà jìnà aláwọ̀bà àdìsọ́lá ní máa wọ́n tẹ̀lé àti máa darí àbí máa darí gbogbo ẹ̀dá pátápátá eléyìí nínú àwọn aláwọ̀bà aláwọ̀bà sọ pé wọ́n ọba tó ṣe gbogbo àwọn ìjọba àkàkalẹ̀ yìí ti ṣe fún wa síbẹ̀síbẹ̀ ọba wa sá ìmọ̀ ìjọba ọba àdìjọlá látara pé nínú látara pé wọ́n lé ẹ̀tọ́ ọlọ́ọ̀ba àdìjọlá fẹ́dá mi látara pé wọ́n tako òṣìṣẹ́ tọ́lọ́ọ̀ba àdìjọlá rẹ̀ fún wa látara pé wọ́n tako ọjọ́ ìgbéjà ìgbéyà náà látara pé àwọn ní ìdí ẹ̀ka kò wọ́n ní kò tẹ̀ sọ́lọ̀ rárá òwúgbọ́ ọ̀nà tí ọ̀nà tí ó wù tó bá jẹ́ pé èèyàn bá fi ṣe kékeré tó ìgbà ìmúwẹ́ ọlọ́ọ̀bà àdìjọ́lá ọlọ́ọ̀bà àdìjọ́lá ti gba àwọn tí wọ́n bá tó bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà àdìjọ́lá ti yóò máa fẹ́ fún ọtọ́bá ní ìjọba ìjà ìyáàmà ó ní àdáàbù ìgbàáyé àdáàbù ìhàdàm ọlọ́ọ̀bà àdìjọ́lá ní ìyá iná já àgámà ìyá náà já àgámà ó náà ní ọ̀bẹ̀ mú wa ọlọ́ọ̀bà àdìjọ́lá wọn lè fún لكن ليس هنا من أجاء كمان ألا شاء الله ذلك ألا أنا الله ذلك ألا شاء الله ذلك يوم <coughs> يوم نقول لجهنم على الثلاث وتقول هل من مزيد الله ذلك ألا شاء الله ذلك ألا شاء الله ذلك ألا شاء الله ذلك إن جاء نفسه هل الثلاث سوزمون إجابة رجل سنجدك iná ìyá anábọ̀dún wa máa sọ pé alìmì màdì tọ́tún kù sí ni ayé mú wa tọ́tún kù sí iná ìyá anábọ̀dún wa bèèrè pé tọ́tún kù sí tọ́tún kù sí títí ọlọ́ọ̀bà àlejòlọ́ wa ti kíni ọlọ́ọ̀bà àlejòlọ́ wa gbẹ́sẹ̀ ọlọ́ọ̀bà wa gbẹ́sẹ̀ tẹ̀ ẹ́ kí wàá tó ti fún ọmọ àwọn ibi jẹ́ ìyá anábọ̀dún alámìsọ̀láwà alẹ́ ọ̀sọ́lá ó ní lọ́wọ́ sí àlùkìyàmà wọ́n mú jáàdámà wọ́n máa wọ́ jáàdámà bàbá yìí pẹ̀lú tí èyí èèyàn tó mọ̀ bàbọ̀. iná yìí òun náà lọ́wọ́ ọba àlùsọ̀lá wa sọ fún wa ipe àwọn tí wọ́n bá ti ẹ̀sẹ̀ lè rí iná jáàdámà ọlọ́wọ́ ọba àlùsọ̀lá ní òun náà ni ó máa fẹ́ fún wa. àwọn ọba àlùsọ̀lá wa ní wà bí ìsàlùmọ̀sùn yìí ó burú jáì ààyè kan tó burú jáì ẹ̀ máa darí ó burú jáì káwá tó gbogbo wàhálà tó yẹn ṣe láyé gbogbo ìgbìyànjú tó yẹn ṣe láyé gbogbo ọdún tó yẹn ṣe láyé gbogbo àti yẹn lò ó wá jẹ́ pé kí ni ó wá jẹ́ pé tí yóò darí sí òun náà níbo òun náà ní ọlọ́ọ̀bà àdìjọba ní gbogbo jáì eléyìí ọlọ́ọ̀bà àdìjọba ń sọ fún wa láti bá àdìjọba ní bá kó o ní gbogbo tí ó mú yàn sẹ́kù sínú lájà àdámà tó bá ti sí ọba àti sọ́lá tí ó yẹ fún wa. ẹ rí lájà àdámà yìí ní àwọn kèdè yìí rí wọn ìdá olùkù bí ìhà ọlọ́ọ̀bá má bẹ̀rẹ̀ sí ju wọ́n síbẹ̀ tó má bẹ̀rẹ̀ sí ju àwọn kèdè yìí tó má bẹ̀rẹ̀ sí ju wọ́n sínú àdámà ọlọ́run bá alùpùpù ní sẹ́ni òwúlà ha àbí ìpam wà bí ẹ̀jẹ̀ kù. ọlọ́run bá alùpùpù ní ẹ máa wá gbọ́ iná jẹ́ ànámà yìí yóò máa wá sí kíni yóò máa wá yóò máa pariwo. ṣẹ̀bí ìpam iná yẹn yóò máa súpe ẹ́ àbùsọ̀yà yàtí yóò máa súpe yóò máa súpe nígbà tí nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ju àwọn èèyàn síbẹ̀ wàhíyá takú iná yẹn yóò máa wá tẹ́tí ni yóò máa wá rú yóò máa wá rú pọ̀ yàtí ìgbà tí omi gbóná nígbà tí bá ó ní ìdúdú òun náà ní ẹ̀yẹ́ yóò máa tẹ́tí ni òun náà yóò wọ́n ní ìtumọ̀ rẹ̀ òun náà ní pé yásìlì ìdíhìn kàmà yásìlì àbú alùpàdé ìgbà ìtẹ̀sí wọ́n ní iná yìí yóò máa yóò máa kó àwọn èèyàn papọ̀ ẹ́ yóò máa ṣẹ́kí ni wọ́n máa hó sọ̀kọ̀sọ̀kọ̀ nínú iná gẹ́gẹ́ bí ìgbà tó bá jẹ́ pé tá a bá mú àwọn kóró irúgbìn ẹ́ bí ẹ̀wà bí àgbàdo táwa kù díẹ̀ táwa kù sínú omi tó pọ̀ tẹ̀fútà bá kùsùn lórí tó tàbá dáná sí ẹ̀rì pé yóò máa ṣe yóò máa ṣe jìbìjìbìjì yóò máa gbà fọ́nà gbà tó gbà síwájú gbà fẹ́yìn ọlọ́ọ̀bá àdìjọ láti bí náà ó ṣe máa ṣe iná iná jẹ́ àdámọ́ ó ṣe máa ṣe yóò ṣe máa ṣe ọlọ́ọ̀bá láti ní sàkáàdì sáàmì ìyá iná jẹ́ àmẹ́mọ̀ tá à ń sọ yìí gàgáàdì dábàá ìjọba iná yìí yóò fẹ́ máa yóò fẹ́ para rẹ̀ ya iná gẹ́gẹ́ fún rẹ̀ yóò fẹ́ máa wá sí ní yóò fẹ́ máa yóò fẹ́ máa para rẹ̀ ya ayé gàgáàdì yẹn kọ́ sí bá àdúrà ha àgbà ìdí náà lágbára dé apá kan wọ́n máa ti ní wọ́n máa wọ́n lu apá yorùbá yìí yàtọ̀ bínú iná yóò ti bínú nàbíyànà mo ti

كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير àwọn ọba àdìsọ́lá ní gbogbo ọgbà tó máa fi wá ń ju àwọn èèyàn síbẹ̀ níjọ níjọ tó máa fi ń kọ́ wọn ní gúrùpù tó ń tà wọ́n jọ tó wá ń dà wọ́n sí inú ọlájà àgbàmà yìí àwọn ọba àdìsọ́lá ní sàárà àwọn màláíkà tọ́lọ̀ ọba àlùsọ́lá ní àwọn tí máa ṣe kí ni asọ́bodè náà jẹ́ ànámà sàálà fún wọ́n máa wá tó ìlọ́wọ́ àwọn tí wọ́n sínú náà subhanallah àwọn màláíkà ó máa lọ wọn kí wọ́n máa bí wọ́n àlàáfíà ẹ̀fí fún wọ́n máa lọ wọn pé alámúyá tí kùn nàbí bẹ́ẹ̀rẹ́ nìkan sọ ẹ̀rẹ́ nìkan ròyìn yá ọlọ́ọ̀bá àríṣọ́ lámùn ẹ̀rẹ́ ìròyìn yá àkábà kò tó ẹ̀rẹ́ ìròyìn fún òsì ẹni ó mú ọnu náà táwọn màláìkà yìí lórí a

tó bá dúpẹ́ òkúta ìdí àmọ̀ pé òjíṣẹ́ jíṣẹ́ òun kò sẹ́ni yóò yọ pa ìfẹ́ àwọn òjíṣẹ́ fún wa ní ọlù bàlá mọ́jà àná ẹ̀nàbí ẹni ó máa sọ náà ní pé bàlá bẹ́ẹ̀ ni ọjà àná ẹ̀nàbí olùkìlọ́wà bá wa olùkìlọ́wà bá wa àwọn ìjọ ànábì fọ ànábì náà àlẹ́ ìṣẹ́lá ìtàwọn náà fọ́ náà ni pé ọjọ́ àdánàbí olùsùlọ́wà bá wà àwọjọ́ anábì Ibrahim àwọjọ́ anábì Musa àwọjọ́ anábì Isa anábì Salih anábì Idris anábì Ayub anábì Yusuf tó kú àwọn anábì dọ́rọ̀ ọba àdìjọ́lá anápálápátá tó fi dórí anábì sallallahu alaihi wasallam gbogbo àwọn àjọ wọn àwọn tó bá kàn tó sínú náà ní tí wọ́n wù náà ní pé ọjà àdánàbí pápá òjíṣẹ́ wá bá wa nígbàtà fi wà láyé pátàkì dàbìnà aṣọ́kòkò ti fi jẹ́lẹ̀ tí bá ti ó ti parí nù bá ti di ti tẹ́ fún àìdá ẹ̀yìn ló wájú àdìjẹ mọ́ni ẹ́ agbómi wọn ní sáré sáré ọjọ́ ọgbà èyí eré jìnà tó sọ yàrá ìdáni padà tẹ̀ ń sọ èyí ó yìí á ó jìnà púpọ̀ a ti a ti tẹ́kun tí ó tá a ti di ó tún wájú àdìjẹ tó àwọn ẹ̀ torí ẹ̀ wọn ni wọn gbọ́dọ̀ wà nígbà àwọn nínú níta ń sọ fún wa òun náà ní pé ọlọ́run ò sọ nǹkan kọ́kọ́ lẹ́fún irọ́ ni níta ń sọ fáwọn òjíṣẹ́ òun náà ní pé ọlọ́run bá àlejò ọlákọ́ló náà yín bẹ́ẹ̀ ẹ̀ orúkọ oríṣiríṣi òun náà wọ́n kò níjẹ́ Ànábì sallallahu alaihi wasallam ìgbà míì wọ́n á pè ní sá wọ́n á pè ní sá èyí wọ́n ní ìròmí mọ́tò àdébìsọ̀láwà àríwọ̀sẹ́lẹ̀m mọ́tò ìlú dáàrí wọ́n ní akọni wọ́n àdébìsọ̀láwà àríwọ̀sẹ́lẹ̀m ẹ́ ọlọ́ọ̀bà àdìsọ̀lá ó sì gbọ́ àdébìsọ̀láwà àríwọ̀sẹ́lẹ̀m ó kọ́ ọmọ kò dùn gbé òjíṣẹ́ ọlọ́ọ̀bà àdìsọ̀lá ni ọlọ́ọ̀bà àdìsọ̀lá ló máa ń fẹ́ kì í ṣe kì í ṣe kì í ṣe ọmọ

kí ni wọ́n bá òṣìṣẹ́ wa ẹ́ nígbà tó fún aláàrí pé kíni ìdájọ́ ìlà àtìkọ̀ láàrin kẹ̀lú. ó ti ọ̀rọ̀ yìí abáwáyé mọ̀tẹ́sí alayhi rahmatullah wọ́n ní yẹ́kùn sàárà àdàwù fi kálí wọ́n ní ọlọ́ọ̀bà àlùkọ́lá nínú ayé yìí ọlọ́ọ̀bà àlùkọ́lá fẹ́ kó yé wa

tó ti a ah, pé ó ti ni ó lẹ́tọ̀ síyà ọlọ́ọ̀bá àdìsọ láti sí àjẹ èyí kíyà kó papọ̀ tó wọ́n ní tọ́lọ̀ọ̀bá àdìsọ láti rẹ̀ fún wa nínú yìí òun náà ti pé ọlọ́run ní kíyà jẹ́ yẹn kò lórí ẹ̀ rú yìí àbílẹ́gbà tọ́lọ̀ọ̀bá àdìsọ tí lẹ́gbọ́n ọba àríjọlá ń sọ fún anínú alùpàá ní pé wà máa kún ní àmọ́ àdùbí àtà àdàbà àtà rọ̀tùrù ọlọ́ọ̀bà àríjọlá ní àní jẹ́ olùfìyàjẹ́ ìyẹn kankan àní fìyàjẹ́ ìyẹn kankan àtà àdàbà gbẹ́ni gbé òkúta àgbàdo ti wọn ẹ̀ gbẹ́ni gbé wọn nítorí pé tọ́lọ̀ ọba àrùsọ náà bá náà jíjẹ́ síyàn tó wá kalẹ̀ pé máa mọ̀nà fún tó wá tó wá lè fi á bá fìyà jẹ wọn eléyàn máa túmọ̀ tó gíní yóò máa túmọ̀ pápẹ̀ sí tó ń ti pé ó ti fi sí wa lérí tá lè fi ronú sáàbì mọ̀ pé ọlọ́ọ̀ba àrùsọ lá nìkan ló lẹ́tọ̀ọ́ sí káfíńjọ́ tó ń ti bẹ́ẹ̀ náà tó wá wà á ń zàlẹ̀ ìfẹ́sọ̀kù tó lọ́lẹ̀ ṣẹ́gbẹ́ tí wọ́n tí àkálẹ̀ tí ó máa bẹ lẹ́yìn ìgbà táwọn òjíṣẹ́ bá tí ní sí pé ẹ àwọn anábì kó láyé nìyí ẹ̀yẹ́ láti ìtẹ̀lé one thousand four hundred and thirty four years ago anábì kó láyé lábàtà náà tó wá kó láyé alukur'an tọ́lọ̀ ọba àdúgbò láti rán àdúgbò sallallahu alaihi so tí n túmọ̀ yìí pé gbogbo eléyìí láti tó kí ọmọ ènìyàn bá gbogbo ní kọ́ba àlè mọ́nà láti kí àwíjàre kọ́ ọmọ ènìyàn bá láwíjàre yàlá yẹ̀kúnà lìláàfí alàláyé ṣójú ẹ̀sìn bá àdàbò tó ọlọ́wọ́ bá àlejò aláàjò gbogbo ń ṣe yìí kí ọmọ ni wọ́n bá láwùjọ ìlérí ọlọ́run ẹ̀ tó mọ́ láwùjọ ìlérí ọlọ́run subhanahu wa ta'ala lẹ́yìn náà tàbí náà ó ti tẹ̀sí wọn. àbáwá ìmọ̀ tẹ̀sí wọ́n ní ọlọ́wọ́ bá àlejò ọlá ó tún sọ nínú àyà mi ọlọ́wọ́ bá àlejò ọlá ní ọlọ́ọ̀bá àdìsọ́lá ní títí wọ́n máa wá jà wọ́n lọ ẹ́ wọ́n sí kọlùkù ní ilé iná ìlà jahannama zumara àwọn ẹlẹ́jẹ̀ àwọn tòbèrí àwọn akẹ́kọ̀ọ́ ẹ́ ọlọ́ọ̀bá àdìsọ́lá ní wọ́n wá jà wọ́n ìbàdí dára ìbàdí bá bá dára jẹ ọlọ́ọ̀bá àdìsọ́lá ní wọ́n wá jà wọ́n lọ jà wọ́n lọ wọ́n jà wọ́n lọ ọlọ́ọ̀bá àdúgbò ní hátà ìdájà òhà títí tamatiwa dé ní ojú ọ̀nà àbáwọlé iná jẹ́ àdámà yìí ọlọ́ọ̀bá àdúgbò ní ó ti hátà àbúwà àbúhà wọ́n tẹ̀ wá sí lẹ́kùn rẹ̀ yàní lẹ́kùn rẹ̀ oníwà sí tẹ́lẹ̀ wọ́n mọ̀ dà wọ́n lọ wọ́n mọ̀ dà wọ́n lọ tamatiwa ẹ̀tọ́ jẹ́ ẹ̀tí mójú tó ojú ọ̀nà ẹjá nínú àwọn yóò máa wá sọ fún wa pé àlámìyà àti fún rúsùlù nìkan àti fún rúsùlù táwọn látara ara ọlọ́ọ̀bà nínú àánú rẹ̀ òun náà ni pé ọlọ́ọ̀bà máa òjíṣẹ́ látara ti àwọn èèyàn tó fẹ́ inú wọn náà yóò ti mú ẹ ọlọ́ọ̀bà àdìsọ́ ló ní mú èèyàn kan wá láti dìta kó wá sí kíni kó wá sí mú mú òtítẹ́ yóò mú wá látara wọn yóò sì mú wá látara ìpìlẹ̀ àwọn tí wọ́n ń nípìlẹ̀ nínú wọn yóò wá kọ òṣìṣẹ́ jáde bẹ́ẹ̀ ẹ̀rì ọlọ́ọ̀bà àdìsọ́ láti sọ fún wa nínú Suratu Tawbah ọlọ́ọ̀bà àdìsọ́ láti làkọ́ jẹ́ afẹ́rẹ́ ọ̀tún lónìí min anfusikum ẹ̀rì làkọ́ jẹ́ afẹ́rẹ́ ọ̀tún lónìí min anfusikum pápá òjíṣẹ́ ti dé wá bá yín ẹ̀ ní àǹfùsì fún látara ara yín náà láti bó ti jẹ wa ó náà ló fà tó jẹ́ pé gbogbo òjíṣẹ́ lọ́rọ̀ ọba àdúgbò lágbèrè ẹ̀ rí pé láàrin àwọn ẹni tí wọ́n mọ̀ náà ni ẹni tí wọ́n mọ̀ náà ni ẹ̀rí ọlọ́ọ̀bà àdúgbò láti ṣe eléyìí ó fi eléyìí ó fi ṣe àánú ni ọlọ́ọ̀ fi ṣàánú fún àwọn ọmọ ènìyàn ni àmọ́ àánú ká ìwọ níwọ̀ta akéèké rẹ̀ ẹ́ abẹ́ ẹ̀kọ́ tí kìlá ọ̀nà ọ̀sọ̀gbọ́n mọ́ta ni ẹ́ eh, eh, alam nurabbika fina walida ṣé àìkọ́lá ti tọ́ ni wàlàbíta ẹ́ eh, fina wàlàbíta nínú òmùríkà fina sí ní ó sì lo àìmọyọdún nínú ìṣẹ̀mí rẹ̀ fọdọ́ pẹ̀lú wa tòkínúbà nítorí pé kíni nítorí pé ìràwọ̀nà àríkíà ọmọ tá a tọ́ ọmọ tá a rí wọn ni wálé tó wá jẹ pé àwa tọ́jú ẹ̀ òun náà ló wá dé nìsí tó wá ní kíni tó wá ní sáàtì ògbà ó wá ní dápá sáàtì ọ̀sẹ̀ kùtì ó wá lóun fẹ́ ba ọlá àbẹ̀rẹ̀ áwùn ó lóun fẹ́ ba ọlọ́run jẹ́ tòkẹ́ bẹ́ẹ̀ náà lẹ́mọ̀ wá rí ogun àwọn anẹ́sọ̀ ọ̀fẹ́ tọ́lọ̀ ọba àlùjọlá gbé dìde Ànábì sallallahu alaihi wasallam nígbà tọ́lọ̀ ọba àlùjọlá gbé dìde ẹ́ ọlọ́run ọba àlùjọlá gbé dìde láàrin àwọn lágbáwá náà òsì tó kọ́kọ́ tó tààmú àwọn náà tó kó fi sínà bá wọn tó pé àá Muhammad ọmọ tá a tó kí ni a yẹ̀dí mú Abdul sọ́lì ọmọ òrùka tí ò dáwà bá rẹ̀ ọ̀nà àlọ́wà jẹ́ nìsín tí wọ́n sọ fáwà pé gbogbo ẹ́ àwọn Abu Jahal àtàwọn tí wọ́n rí bẹ́ẹ̀ nínú àwọn tí wọ́n ṣe àwọn tí wọ́n parí àwọn iná tó tó fi pé wọ́n ti ẹ́ wọ́n dé òun tó wá jọ ìdàgbé ìyáma. nígbà tó lọ́wọ́ bá àlejò ọlájú ànábì dìde àwọn tí wọ́n jẹ́ ń kó ànábì sallallahu wọ́n pín ẹ́ wọ́n ọlọ́wọ́ bá lè gbọ́dá sí ànábì dìde ojú sáná ní gbọ́wà wọ́n fẹ́ràn ànábì sọ̀rọ̀ wá wàlẹ̀ òṣèlè wọ́n fẹ́ràn rẹ̀ ẹ̀ kọ́dà òbí fẹ́ràn rẹ̀ jọmọ tó bí lọ nínú nígbà tó lọ́wọ́ bá lè gbọ́dá sí ànábì sọ̀rọ̀ wá wàlẹ̀ òṣèlè dìde àwọn akúnkọ́nà mẹ́ta àwọn kan bẹ ó jẹ́ pé àwọn òṣèlè àwọn yìí àwọn ní ẹ abúláhàbí abúláhàbí abúlùfíìsà awa nínú àwọn ọkọ̀ ànábì abúláhàbí nínú àwọn tó kọ́kọ́ takò ànábì sallallahu alaihi wasallam nígbà táwọn ti kọ́kọ́ pè wọ́n táwọn ti bẹ̀rẹ̀ láti ara lé já ilé ke kẹsọ̀ ọ̀rọ̀ dé ọlọ́ọ̀bà àti ìgbà ju bẹ̀rẹ̀ láti rí nígbà níbi wá pè wọ́n jọ àwọn tí wọ́n kọ́kọ́ gbé ojú òtọ́kọ́ da ojú ìjà fún Ànábì sallallahu alaihi wasallam sákọ́kọ́ da ojú ọ̀tá fún Ànábì sallallahu alaihi wasallam àwọn náà níta ní ọ̀nà ní àbúrà ó wá sallallahu alaihi wasallam ó ní kékeré tó fi wájú ẹni ìyá Muhammad ó ní sábà lẹ́ka ìyá Muhammad ó ní sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá àrígbọ́lá ó wá fún létí padà ẹ̀ẹ́sìn mọ́ òṣèrè àrùn lábẹ́sẹ̀ alára sí ọlọ́run wá sọ tó wá sí torí rẹ̀ sọ di súrà kalẹ̀ tó yẹ pé súrà yẹn ní wọ́n ń bẹ́nu alukur'an táàmà sàkàrì kí a bò gbé ìwà táà ti tìlá wájú alukur'an tí ètò yóò ní máa ọlọ́ọ̀bá àdìsọ́lá wa ní dọ́kítà ti yáda àbí ìdáhàbí ọwọ́ kan lọ́nà sáà nẹ́bí sọ̀lá wa lọ́wọ́ sẹ́lá tó fi tẹ́ sí àkẹ́bí ọlọ́ọ̀bá àdìsọ́lá wa ní egbé inú dandan ó máa bá owó ọ̀rẹ́ méjèèjì àbí ìdáhàbí. wàtá gbà ebi ó ṣe kíni ó sì wàtá ẹ ebi kó máa bá owó ọ̀rẹ́ méjèèjì ẹ ebi ó ṣe kíni ó sì kẹsẹ̀ rẹ̀ mọ́. ọlọ́ọ̀bá àdìsọ́lá wa ní gbogbo owó tó ní ẹ́ àti gbogbo tó kójọ ní dúkìá ẹ́ àtọmọ tó bí àti gbogbo ẹ̀ ọlọ́run bá dúpọ̀ láti kúrò ọlọ́run yàtì kò sí kankan tí òun lògùn wájú ọ̀gbìn àlùkìyàmà ọ̀gbìn àti àbálàtà àtọ̀ àti ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ àwọn oníkàtúntì kan ní àbálàtà àtọ̀ pé òun náà ní ẹjí máa ṣe kíni ẹjí máa gbó kó yìí ìṣẹ́pẹ́ àwọn tó lẹ́gbọ̀n yóò máa wà lọ́dún kó ẹ́ nínú òkùnkùn ìdí ó gbàgbọ́dá báwọn fẹ́ lọ́dún sí abẹ́lọ́dún sí wọn yóò wà fún yóò pè ní ìtẹ́gbẹ́síjọ́ náà tẹ̀síwù ní ní a máa ṣe kí ni a máa ṣe òkókó tá ọdún ní kóra ọdún níbi kan òkú ẹ méjèèjì náà sì ní ìtumọ̀ méjèèjì náà ló ṣe kí ni ìtumọ̀ méjèèjì náà ló bá a mú gbogbo abúlé náà níbẹ̀ lọ́wọ́ ìyàwó àbúrò àbú ẹnì kejì rẹ̀ òun náà níta ní sálẹ̀ ní kejì òun náà ni Abu Jahal Abu Jahal àwọn méjèèjì nínú àwọn tí wọ́n jẹ́ kí nínú àwọn tí wọ́n jẹ́ ọ̀tá fún Ànábì àwọn náà ni ẹni tí ó gbà fún ó wá tí ó ti pé ìjọsọ òṣèré jẹ́ gíní ìjọsọ onídẹ̀lẹ̀ sí ní ti dáàbò bò wọ́n pè ti pèrò kórí ti tẹ̀ báwọn ẹ̀ sallallahu alaihi wasallam ní ti ń ṣe ń bú àwọn oṣù àwọn ẹ̀ ó fẹ́ pàǹtà àwọn bàbá àwọn tí ó fẹ́ parí tí àbútọ́ ní kórí ti tẹ̀ sallallahu alaihi wasallam báwọn gbogbo tí wọ́n fẹ́ àwọn òkun àbútọ́ ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ó dáàbò bo islam ó islam débi pé ó fi rinlẹ̀ ẹ́ àkọọ́lẹ̀ ń bẹ́ẹ̀lẹ̀ pé ó fi rinlẹ̀ ipe òun mà pé ọ̀làkọ́dà àríntú ti a nà dínà Muhammadu ẹ́ pé òun mà ó sì dáhùn lójú ẹ́ pé òun mà pé ẹ̀jà náà sallallahu alaihi wasallam ẹ́ pé nínú nìkan ẹ́ àdíyá nílùbàrí ìyà pípé òun náà ló lóore jù nínú àwọn ìsìn àwọn èèyàn àbútọ́ àbútọ́ ní òfin ilẹ̀ lójú ayé rẹ̀ bẹ́ẹ̀ tí òun mọ̀ pé ẹ̀sìn àmì sallallahu alaihi wasallam òun náà ló dá òun náà lẹ̀sìn ló lóore jù ẹ̀ ó ní sí ìbá ṣe pé kíni tí ìbá ṣe pé òun bẹ̀rù ẹ̀ tí ìbá ṣe òun bẹ̀rù pé láwùlà ìgbàlẹ̀ àmì ẹ̀ tí ìbá ṣe òun bẹ̀rù pé àwọn èèyàn mọ̀ bùn ni àwọn yóò máa sọ̀rọ̀ sí òun ó ní ẹ̀bá rí òun kó owó tó wọ́n jáde tó wọ́n ṣe kíni tó wọ́n ṣe kéde ẹ̀sìn àmẹ́sìn bá wà lọ sọ́là bẹ́ẹ̀ tó ń sìn ẹ̀rí tí tó dá lókè kí ló kọjá àbúrò kí ló kọjá àbúrò tọ́lì òun náà ní pé kíni ẹ̀ láwùlà ìbàdà àmà nítorí tó wọ́n gbogbo ògùn ẹ̀rù tó dáyé sí tó náà ló fà tó jẹ́ pé tí ti gbòdódó pé ilé ilẹ̀ ìsìn ọlọ́ọ̀bà àdìyọlá ilé ìsìn tó náà wà lọ́sọ̀lá èyí gbọ́dọ̀ máa bẹ̀rù pé wọ́n bù ní ní oúnjẹ ojú sílẹ̀ àti sọ̀rọ̀ àwọn nítorí pé ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí ìlú gan wọ́n wọ́n bú àwọn ẹ ẹni pé àwọn ẹ wọ́n sọ pé yẹ́dù láàyè wọ́n ní ahun lọ́lọ́n wọ́n ha wọ́n bú àwọn wọ́n pe ọmọ náà àwọn Ọ tí ìrẹ́ta bú ọbú wọ́n bú àmì sallallahu alaihi kí wá ní ti ẹjú òní bọ́ tó fi wá pàì pé eléyìí òun náà lójú ọ̀nà tó tọ́ tó sì dá olójú lọ́dọ̀ ọlọ́run ọ wá ní kíníkà ní àbútọ́ ìlà ń kò mi sọpé láìlá ìlọ́lá gbólóhùn yìí òun náà ni máa fi tóní máa fi sàrí ìdàrí tó bá jọ àti àwọn tó tọ́lù bá ti ọrụ ọ wà gbọ́n tọmọ yìí sọ ó fi ẹ̀sìn abdulmutali lẹ̀ tó jẹ́ kó náà gbogbo àìwà lórí ẹ̀ tó jẹ́ kó náà abdulmutali kúlé lórí ó fi lẹ̀ àwọn àbẹ̀fẹ̀ náà wá sí fún mi ọwọ́ ọ̀nkọ̀mpútẹ̀ ọ̀nfà títí tó fi wá jáde láyé ó wá jáde láyé lórí ẹ̀sìn abdulmutali. tó yẹra kan ní tòsílẹ̀ tí náà ló bá àtúnṣe pé àlẹ́bí sọ̀rọ̀ láwà ní òṣèlẹ̀ ọlọ́wọ́ bá àdéṣe ọlọ́wọ́ fún àdébí ní ọ̀dà kótó ọ̀rọ̀ àforíjì fún nítorí pé kí ni lóògbé òkú kúrú kébè yìí àmọ́ ọlọ́wọ́ bá àdéṣe ọlá ṣe ìyá rẹ̀ ní fúfúyẹ́ ẹ ọlọ́wọ́ bá àdéṣe ọlá ṣe òṣèlú ní ìyá rẹ̀ fúyẹ́ ìyá rẹ̀ wà ní kíni òkè òkè náà ni wọ́n gbé yìí bí ìyá rẹ̀ ṣe wá fúyẹ́ tó ẹ pé tí wọ́n bá gbé ìyá rẹ̀ yìí tí wọ́n bá gbé lé

Ịnụ wani ni abdá bùnà abdulmusọ́lì inú wọn ni al-abbas so àwọn wọ̀nyí ninu awon kó anabi sallallahu alayhi wa sallam àwọn gbà anabi sallallahu alayhi wa sallam wọn di mùsùlùmí sùgẹ́sẹ̀ náà ni ti máa rí ẹni gbogbo tí yẹn ti sallallahu orí tó ṣe kíni orí tó ṣàkútì ọ̀dẹ tóbi jẹ kó díẹ̀ yíṣẹ́ ọmọ yẹn gbẹ́ni jẹ lẹ́yìn mo hé tiẹ̀ ìjẹ lẹ́ gbó kọ́ rẹ̀ ká wọ́n ní kí ló ṣe ìtúnà tó lóun ṣe nǹkan mo hé tì yóò kó òní nípa bíi yẹn. ó sì rẹ́ lómi nípa bíi yẹn pé pé òun ò ní tẹ̀lé ọ onípa ọdún súnà pọ̀jù òní ti ní pọ́blẹ́mù yìí ẹ fílẹ̀ náà iná wo dúró lé lórí náà ni pé ó ní freedom ó ti wà ó lè decide fúnra so owó oníṣẹ́ kí ni onígbàkẹ́lẹ̀ ìbó ṣe kí ni lẹ́nu gbogbo àwọn oníṣẹ́ súnmọ̀ jẹ́ o sáwá ní kíni rábáyá ní kò ṣe ní ìlà àgbélẹ̀ tí ò bá ti ṣe ẹ máa ṣe àwọn kan bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni àwọn kan sì wà nínú fámìlì táwọn lọ pé á ìdílé jẹ́ ṣe ìyọ̀ aláàwọn lọ́dọ̀ àwọn ni àwọn ló ti ni láti ni súnà tó sọ pa eléyìí kí ni súnà tó ń pa eléyìí gbogbo ẹ̀ ẹ irú àwọn àkàbá yìí tó nàtò láàyè ìṣẹ̀lẹ̀ àbù ìlànà ọlọ́run bá àdìsọ láti lórílẹ̀ tó jẹ́ pé ìlànà tí ò lè parẹ́ tí ò lè parẹ́ láti àmọ̀ ní dé ibi tá a ti lọ òun náà ni pé ọlọ́run bá àdìsọ láti sọ fún wa nínú súrà mi ìgbà àti súrà táǹkà ìpè màláìkà àwọn màláìkà tó wà lójú ọ̀nà ilé náà ó yóò mọ̀ wá sọ fáwọn òdòdó pé àlàbíyà táwọn òṣìṣẹ́ wọn wá parí ni kẹ́yìn òró ṣiṣẹ́ ṣiṣẹ́ fún yín ni látara ara yín gbà sí lọ́nu kìí sára àta ara yín sọ̀rọ̀ ọba àdìjọ láyé ti ní yẹ̀tùlúnà àlékún àyàtì rọ̀bìkún tí wọ́n ń ka àwọn àyà olúwa yín fún yín wọ́n ka àlùkùránì fún yín tó ti wá bèrú fún ìkọ́ àyọ̀ wọ́n ti tún sọ yín lára wọ́n ń

bánà bí òní ṣegíní kò ní wà sọ kó ní ilẹ̀ yóò àdámà yóò wà sọ kó ní ìyanu sàárè aláǹdí ó sì wà sọ kó ní ìtìlẹ́sìn màáyá wálé màmá ìtìlẹ́ sẹ̀mí ìtìlẹ́ ìgbàdá abákúta aláǹdí àmọ́ wà sọ wọ̀bí sàtìlẹ́ màtí ìdàjà kọ́lá aláǹdí àmọ́ wà sọ kó ní ìgbìní kó ní ìtìlẹ́ màtí ìdàjà èyí tó lágbára dé ẹ́ ànábì ń sọ ń ṣe gbogbo eléyìí láti ṣe kíni láti fi kọ́ àwọn àlùmọ́ rẹ̀ sọ́nà ni ẹ̀rí pọ̀ mọ́ Al-Qur'an ẹ̀ àbíkú náà nàbí sallallahu alaihi wasallam pé kò sí èdè ti bẹ́ẹ̀ pé àwọn ànábì ọlọ́run ẹ̀yìn àwọn ànábì ọlọ́run àwọn tá a máa ṣe kíni tá a fọwọ́ sọ̀yà ni pé àwọn ní wọ́n kọ́kọ́ wà lìjẹ́ náà ni wọ́n. àbíwájú àbẹ́kálábí tó wá ń ṣe kíni ànábi ti kalẹ̀ sínú ìlànà rẹ̀ ní kíkà máa sókè ní àmà wa sùn wọ́n á sì ràn kọ́tẹ́ yókì ẹ̀ wákàtí mara ẹ̀ wọ́n á kéré o ó túmọ̀ pé lẹ́ẹ̀ma àwọn olójúmọ́ yóò wá sọ́kò nìyẹn wúrọ̀ àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó yẹ ká lọ sí nínú àwọn nǹkan tó yẹ ká lọ sí mọ̀ ní àwọn nǹkan tó yẹ ká lọ sí kọ́ ni ogun ẹ̀ ló ti wà nítòsí ogun ẹ̀ náà ló wà ní tẹ̀tẹ̀lẹ̀ ẹ̀ lọ́wọ́ ìfún ni mo ṣe gbogbo àwọn àdúrà yìí lágbàá ni mo fi sùn lọ́sìn ẹ̀sùn muslim wọ́n kọ́ ní lárúbáwá wọ́n tún kọ́ ní èyí transliteration ẹ̀ wọ́n kọ́ ní kọ́ bó ti ń pè jáde lẹ́nu nígbà tí ẹ̀ kọ́ ìbákalẹ̀ fún ọ wọ́n tún wá sókè ní wọ́n tún wá tún ìtumọ̀ rẹ̀ sí èyí rẹ̀ fún ọ wọ́n tún sí yorùbá wọ́n tún sí èdè haúsá ẹ̀ wọ́n tún táwọn èdè káàkiri ìgbèdàgbáyé wọ́n tún sóyìnbó èdè ọba lè mọ̀ bẹ́ẹ̀ ọba àkàlẹ́ ìwá ṣe kankan ìsúnlẹ̀ mọ́sílẹ̀mù yìí ìwá ṣe kankan tó ń wo lẹ́rù dépò pé ìlú ìjẹ́ ní sápò ilẹ̀ ìgbà tó ṣòro fẹ́rẹ́ àríwá ìlú ìlú máa fún káàkiri sílẹ̀ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà tí wọ́n máa bà sí bẹ́ẹ̀ ẹni tó bá mọ̀ tó wá sí láyé ẹ̀ táwọn ẹbí sọ̀rọ̀ àwọn ẹ̀sọ́lá fi làkàlẹ̀ fún wa ogun tẹ́lò ní ìtorí ẹ̀ tó jáde kó nínú Islam ogun tẹ́lò ní ìtorí ẹ̀ tí wọ́n mú lọ sílẹ̀ aláwo ẹ̀ ẹ́ sì rájọ àtàwọn ẹbí rẹ̀ kọ́mẹ́ntì pé a máa ṣe léyìí ìfọ́nùsí máa ń bá ọ nínú ọkàn rẹ̀ máa ṣe léyìí ẹ̀ àwọn kan tó mú tiọ́ àbí wọ́n bá ọ lé nínú ẹ̀ pé áwùrò tó gbà áwùrò tó gbà áwùrò bó ṣe ṣé tí wàá kàdá ni pé ẹ̀dàpẹ̀ sàánù mi bọ̀lẹ̀ lè mú mi lọ ẹ̀dàpẹ̀ sàánù mi bàbá òun bọ̀lẹ̀ lè yí táwọn ilé òbí dà mí lágbo náà tó mọ̀ yí pé gbàgbé òbí ń wá ẹni tó fẹ́ ìṣe ìgbà wọn ló ti fẹ́ gara ẹ lágbo náà kí ẹ bá ti ń wá sẹ́yìn ó fẹ́ ìṣe lẹ́yìn ọlọ́wọ́ bá ẹ̀yàn mọ̀ yí pé tí ẹ̀yàn fẹ́ ìṣe kí ni èèyàn ń fi ẹ̀yìn sí òfurú gbádà ní àdúgbàpọ̀ in ìsìn muslim ẹ̀rọ àdáadáa rẹ̀ yóò kọ́ ke kí táwọn tó bá ń gbógun sí ọ wọ́n náà máa Allahumma sì ní ìhín bí màá sí ẹwà dúrà. na sallallahu alaihi wasallam ibi náà nàbí fẹ́ràn wa dé ẹ̀rì ànábì èyí ṣe pé kò sí ní ọ̀nà ànábì sallallahu alaihi wasallam bá nàbí máa gbé ẹ̀rí nígbà tí wọ́n ti wọ́n ti wọ́n fara ká lẹ́yìn tí nínú mọ́ta tí a lẹ́sọ̀ láwọn àdúgbò sọ̀rọ̀ àdúgbò bí àwọn àwọn àgbẹ̀kọ́ òní fẹ́ iná ń la yàgàmù ọlọ́run náà gbàgbé wọn náà àwọn ọjọ́ fún ọmọ yìí kéyìí fà yóò ṣe wọn kọ́ wọn ṣẹ́jú ẹbí ìyàwó wọ́n làwọn jọ bó ti jọ kan ti fẹ́ ṣe bí ẹ tó jẹ́ pé ní ọwọ́ àwọn àdẹ́bí wọn wọ́n ti sàrọ̀ bẹ́ lórí àdẹ́bí wọn ti sìn wọn àdẹ́bí ti ń bọ́ wọn ń ẹ̀yẹ lórí ìyàrá ìgbà fọ́lẹ̀ lóko lórí àrẹ́mì tó wá bẹ lọ́n pé ọlọ́run dákùn fún àkọ́nà wọn wò mọ́ni eléyìí ẹ̀ka kọ́ látọ̀dà ní sọ̀lá wa ní sọ̀lá tí wọ́n náà fi ọlọ́run tó tẹ̀lé ká ní sọ̀lá wa ní sọ̀lá táwọn kan wá fi àjọ táwọn fara ni ọ kí ni tó máa wá sí ti ábùdé ní ìlú wọn kí ọlọ́run bá pa wọ́n rẹ́ ọlọ́run bá fi wọn lákàlàkà eléyìí ló pọ̀ nínú ìlànà àwọn tí wọ́n máa láwọn ṣe nákàlí àwọn tí wọ́n máa láwọn ṣe nákàlí sábà tẹ́ ẹ̀ bá ń tẹ́ ẹ̀ bá ń mọ ìtumọ̀ àwọn àdúrà ìgbìmọ̀ tó máa fà ẹ́ wọ́n lọ máa fà tèmi ẹ lọ́wọ́ tèmi ìpele àwọn ìpele ìsìn gbẹ̀gbẹ̀ ẹ́ wọ́n mọ̀ sí àwọn ìpele tó jẹ́ pé ara yóò tọ̀ èyí tí wọ́n máa tọrọ lọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìsọ́lá tí kọ́lọ̀ ó fi ọ̀tá rẹ̀ kó sí kíni kó ní mọ́nà ẹwà dáa òun náà ní kọ́lọ̀ ọba àríkẹ́ ló sàn mẹ́lẹ̀ tọ́ka rẹ̀ kó náà mẹ́lẹ̀ tí àmì lọ́wọ́ ti bàlẹ̀ níṣẹ́ kò bá gún jẹ́ ọmọ èyí ti rẹ̀ kó parẹ́ tẹ́lẹ̀ ẹ̀kọ́ ni kó kú síwájú kó tó ní tó ṣe ní ó gbádùn ọmọ ọba àríkẹ́ ọlá lè fi bẹ́ẹ̀ sí lọ́kàn tó yẹ pé yóò tẹ̀sí jọ́ka yóò wá kọ́ ní yóò sì máa ṣe kiri yóò sì máa bẹ̀ ọ́ pé à ah, dákùn mọ́ sí inú ìjà ìmọ̀sánlé wòye tá a ṣe bọ́lọ̀ tó dájú ìwà mi dákùn kó ní kiri tí mo ti kárí ebi tó wà lọ́nà àwọn àdọ́wà yóò tí wọ́n ti máa lẹ́nà pé ó tún wọ́n dápọ̀ ìgbé ọlọ́run láti mọ́ta àbámi sáré tọmọtọmọ ìyá kejì náà ìná ẹ̀ àti ìrántí mẹ́rẹ̀ kéèké mọ́tẹ̀ kó gbé nímá mọ́tẹ̀ kó jẹ́ ìyàmá tí ó inú ànábi ojú gán tọ́látàrí gbàgbọ́ pé á ah, ọlọ́run tó ní ó pọ̀ nà mẹ́rin ká àbọ̀dọ̀ ọba àríkọ́lá ó sàforíjì fáwọn kan inú ànábi bá dùn tó bó ti yẹ kó nínú kí ni wọ́n máa dùn ní ibi táwọn èèyàn ó ti kíni táwọn èèyàn mọ̀nà àwọn àwọn ọba àríkọ́lá fún wa wa wa wa ọba àríkọ́lá ọlọ́ọ̀bá àdìsọ́lá wọ́n sọ fún wa pé táwọn òjíṣẹ́ wà bá yìí kí wọ́n kí lọ ọjọ́ òní wọ́n kí lọ ìfún yìí zèrò na kó fipá ayọ́lẹ̀ fún ààrẹ kí wọ́n kí lọ irú ọjọ́ òní pé irú ọjọ́ òní bẹ̀ òun tẹ́ẹ̀kàdà wá pàdé ìjẹ́ àwọn òjíṣẹ́ òsì wá bá yìí láti máa ṣe ìgboro àwọn nǹkan wọ̀nyí kọ́ọ̀lù bàlà ẹ̀rí ọlọ́ọ̀bá àdìsọ́lá ní tí wọ́n sọ náà ní pé bàlà bẹ́ẹ̀ ni ولكن حقت كلمة العذاب على الكافرين ọlọ́ọ̀bá àdìjọ́lá ti gbà ẹ̀yìn gbólóòjà tọ́lọ̀ọ̀bá àdìjọ́lá ti kíni ó ti kọkalẹ̀ fún àwọn kèfèrí ó ti kíni ó ti dòdòdó lórí wọn ni ẹ̀ ọlọ́ọ̀bá àdìjọ́lá ti kọkalẹ̀ tó kéde ni wọ́n yà òun náà ló fà tó jẹ́ pé kíni ló fi jẹ́ pé tí wọn ò fi já òṣìṣẹ́ lóhùn. abáwọn ẹni tẹ̀sí alẹ́ rahmatullah wọn ni wàhákàdá áàdù alẹ́ àfúnṣe ìgbìmọ̀lá àwọn kèfèrí òun náà ni wọ́n wá sí kí wọ́n gbé mara wọn tẹ̀lé àwọn ọjọ́ fúnra wọn náà gbé mara wọn àwọn ọjọ́ fúnra wọn gbà pé ọlọ́ọ̀bà àti sí fá wọn wà mú ẹ àìsí láti òfin sí sábàámà ẹ wọn sí sábàámà àìsí láti òfin àná pé nígbà tó ti wà lẹ́jọ́ wọ́n ti sílẹ̀ fún ẹ̀ ẹ̀ tí wọ́n láǹfààní tí wọ́n máa sàbá màlẹ́ lórí má ẹ̀ kéèlà lẹ́gbà náà ẹ̀ ọ̀rọ̀ dùn tó wọ́n máa sọ pé ẹ̀ máa ṣe ọlọ́wọ́ bá ti da padà báyìí à tọ́lọ́ bá ti da padà báyìí à tó tó ìdíjẹ́ ọlọ́mà tó bẹ́ẹ̀ náà ẹ̀ bí ọkọ̀ tó bá ti fojú rí àní yá tó bá ti sílẹ̀ ní ti olú rẹ̀ máa ọlọ́wọ́ bá ti da ní ọlọ́nà pa ẹ̀ tó ọlọ́wọ́ bá ti wọ́n ní ẹ̀rí wọ́n wá ń tó kíni wọ́n wá àwọn tó fúnra wọn wọ́n wá kábàámà kábàámà òwúlò mọ́ bọ́ọ̀lọ́ sí kábàámà wọ́n máa wá sọ pé láwùkùn náà nà sínáwó àwùdà àtìrú mákùn náà sí àtàrí sàárì wọ́n máa wá sọ pé láwùkùn náà nà sínáwó táìpá bá gbọ́ ni á sábà sì gbọ́rọ̀ sáwọn oníjẹ lẹ́nu àwùdà àtìrú àbí tá a bá ti làákàyè tá a bá tó làákà yìí nígbà tó ti jẹ́ sí bá wa sọ̀rọ̀ máa sọ ní abẹ́ àrùsàáyì àmọ́ wà náà àwọn arásàáyì lónìí ẹ̀ ẹ̀rí àwọn náà wá bèrè ilẹ̀ fúnra wọn wípé àwọn ògbọ́rọ̀ tó ti jẹlẹ̀ mu wọ́n bèrè ilẹ̀ fúnra wọn wípé àwọn òjò làákà yìí gbogbo ẹni tí ò bá ti tẹ̀lé ẹ̀ tí ò bá ti tẹ̀lé Islam tí ó tẹ̀lé làwọn ẹni sọ̀rọ̀ àwọn ẹni sọ̀rọ̀ gbogbo bá a bá ti dáwọ̀ ẹ̀ gbogbo ipò bá ti lè wà irú ẹni tẹ̀lé làákà yìí onílàákàyè nítorí pé kí ni làákàyè ní bá darí yàn lọ sí tí ó sáfà ní fún ìjọba jẹ́ ògbé dàrí ìyáàmù tó ń jẹ́ òwá mọ̀ wọ́n darí lọ sí tí ó sáfà ní fún ọ tó bá jẹ́ ògbé ó túmọ̀ yìí pé kí ni ó túmọ̀ pé àti pé kò sí làákàyè lẹ́nu so àwọn tòtòrò mọ̀ wá sọ pé tá a bá ti làákàyè ni àbáwọ̀ ẹ̀sùn tẹ̀sí wọ́n ti túmọ̀ ilé ìyó náà ni pé láwùká láti lánà òkú tẹ́tí ọpọlọ bá ń bẹ̀lẹ́ ìwà ẹ̀rù ní ọpọlọ kan wà lórí ẹ̀yà àwòrán ọpọlọ ní ẹ kò sàǹfà ní kankan fún ó kà wà ń bẹ̀ ó lè wá wò tó náà lọ́pọlọ ní a ó gbọ́dọ̀ ní mathematics gan a tí a bá ń sọ̀rọ̀ nípa biology ẹ̀ nàbà wà ní ní Áfíríkà ó nàbà wà ní nàbà tí wà ní nínú Islam so gbogbo làákàyè tó bá ní tó bá lóun ti ṣe tí o bá ti Islam bẹ́ẹ̀ so kò sọ́pọlọ ń bẹ̀ ní ọpọlọ wọn sàǹfà nínú àwọn ọ̀nà tí náà ọmọ ní àbájì ah, gbọ́ ọba ti fún wa káàkà bá nílà ká ìní kásàǹfà ní àbíkájẹ̀ sílà ká ìlú ẹ̀já gbọ́ nítorí ọba àlejò alápọ̀kalẹ̀ ní òdodo làmá kùnà ẹ́ làmá kùnà alàmà kùnà àlẹ́ ìlú nà lókùnrin ìlà káàkà bá sílà ká ìní àníwà nínú òdodo ìta wa àníwà sí ìtẹ́mẹ́ bọ́lá ọba àlejò ọlá àbá sílà ká ìní àní bọ́lá ọba ẹ ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímá wọ́n á jẹ́ pé ìlú máa wá lórí ayé rẹ̀ lórí wọ́n á jẹ́ pé ìlú òun náà ló máa wá lórí ní òun náà ló máa wá lókè ló máa lọ ẹ̀mí lórí wọ́n á jẹ́ pé ìlú náà ló wá parí ìṣẹ̀dá ayé rẹ̀ lórí mẹ́ta lọ́kàn tí oṣù wọ́n kọ́lé ẹ̀ṣẹ́rẹ̀ ẹ ọlọ́run bá rí sọ ọlọ́ọ̀bá àríkọlá ní tó bá jẹ́ pé sánmà àti ilẹ̀ yìí bá ẹ pé olúwa bí nǹkan ẹni gbàtọ̀ sọ́lọ́ọ̀bá àríkọlá ní méjèèjì méjì ó ti bàjẹ́ nígbàtí kan bá lóhun rọ́jò tí kan lóhun rọ́jò oníwọ̀n tó mìíràn ò ti yá ẹ lọ́dẹ̀ kan lọ́gàá méjì eléyìí ó lọ lé pami eléyìí ni ó lọ́ta eléyìí ni ó jòkó eléyìí ó dúró ẹ́n eléyìí ó wá eléyìí ó máa lọ yóò wá wò pé ó wà yára ọdún méjì tòkó rọrùn pé ọlọ́run bá pé olúwa tí ó máa darí gbogbo ayé kó wá jẹ́ pé ó wá gbé ọ̀kan lọ òní àwọn náà alákòótútù ni wá ẹ́n àwọn náà máa ń sọ pé ọbọ̀ tó méjì nìkan àbí wọ́n lè wọ́n ní ọgbọ̀gbọ̀rọ̀ tó méjì inú kan bí ló ṣe kéré mọ́ ẹn ẹlọ́gbọ̀gbọ̀rọ̀ tó méjì bẹ́ tó jẹ́ pé ẹ̀dá tọ́rọ ọba àdúgbò láti èèyàn tó jẹ́ pé làákàyà ọmọ ènìyàn pé ó kúrú ẹn ọmọ ènìyàn ní ọba tó lágbára mọ́ tó lè ronú ma padà kọ́ gbogbo lẹ́gbà kó gbẹ́mẹ́ ẹ̀yẹ ká máa sọ pé yóò máa ra ọlọ́wọ́ ni ẹn àwa lè ṣe ìlú tó bá sẹ́ni tó kéde pé òun di president ẹ̀ tó yẹ owó tó kò ya wèrè ẹ̀rì tó yẹ us náà ní ayé tó bá lọ́la ní sẹ́ni kan tí ò ya tó kò ya wèrè kò ní lórí kò ní lórí ayé tó ní báyìí ẹni báyìí president so kí ẹ wá máa sọ so a rí pé kíni a rí pé èsì nínú tí ó bá láta ìmọ̀ pé kí ìyẹn bá sọ máa lọ́sùn àmì wọ̀tà ádámù

àwọn tó dọ́kùnra wọn wọ́n wá tókí ni wọ́n wá jẹ́ wẹ́sẹ̀ wọn ẹ̀ṣàrò tó ti tẹ̀lé ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n sì àtẹ́bí àṣìṣe wọn ẹ̀ṣàrò tó ti tẹ̀lé ní àwọn aláṣẹ aṣẹlẹ̀ ló ajẹ̀bí lóòótọ́ àṣẹ okùn díẹ̀ káàtó lóòótọ́ ẹ̀ṣàrò tó ti tẹ̀lé ní fọ́sọ́fọ́ni ṣe àṣàrì ìdáyé ọlọ́ọ̀bà àdìjọlá ní sọ́fọ́ni ọlọ́ọ̀bà àdìjọlá ní sí ọ̀wọ́n ẹ̀ na irú wọn àwọn tó wá sí kíni àwọn tó wá wà nínú ọ̀sẹ̀ ayé yàní ọlọ́run bá àdìsọ́ lá ní wọ́n ó gbé wọn jìnà sí ìfẹ́ láti gbogbo tọ́lọ̀ bá àdìsọ́ láti nínú ìdẹ̀ra láti gbogbo tọ́lọ̀ bá láti wa yìí nínú ojú ọ̀nà láti gbogbo àwọn àǹfààní tọ́lọ̀ bá láti wa kálíbà àti kíni kálíbà bí tí wọ́n tún wá sọ̀bù sí òun náà ní kékeré òun náà ẹ̀ẹ́dà wọn sínú owó ẹ̀ẹ́dà wọn sínú iná àdáyé. ẹ̀rọ hadith anabi sallallahu alayhi wa sallam èyí tí alimami ahmed rahimahullah tí wọ́n gbà wá. wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ní láì yóò fi kàdínà ta ẹ̀ láì yóò fi kàdínà ta hàtà yàtà yàtà rúbin àhátà yọ̀ọ̀dárú ní àǹfòtò wọ́n ní ọlọ́ọ̀bá àríkọ́lá kò ní kò ní kó eh, ìparun bá ìjọ ọ̀kan àyàfi títọ́lọ́ọ̀bá àríkọ́lá ti kíni tí ó ti fún wọn ní ẹ̀sìn ẹ̀ yóò ti fún wọn ní kíni yóò ti fún wọn ní ẹ̀sìn ìyàní kò ní sí àwíjàre kankan má fún wa. inú inú ìwà inú hadith mi wọ́n ní àdéhùn sallallahu alaihi wasallam ní la yadkhulu ahadun min ẹni kankan ní wọná o ilẹ̀ àwọ̀wọ̀ ẹ̀yà àdámú annàlára àwùlàbí àfikún ọ̀gá zama fún àwọn pé ààkùn sí ìzáàkùnná àwùlàbí ní nínà ìjẹ̀nà òun jẹ́ fúnra rẹ̀ yóò ṣe yóò mọ̀ nínú ọkàn ara rẹ̀ pé a ah, òun lẹ́tọ̀ọ́ kó wọná lótọ́ ká ọlọ́run fún wa ìpè ọlọ́run bá àdúgbò ọba onídéédé ni ọba onídọ́gbàdọ́gba ni ọba tó fẹ́ dáadáa fún àwọn ẹrú ẹ̀ ni òun náà ló fà tó jẹ́ pé ọlọ́ọ̀bà àdìjọlá nínú dáadáa tọ́lọ̀ọ̀bà àdìjọlá fẹ́ fún wa òun náà ni pé tí ẹ̀ bá ti dáadáa ẹyọ kan ọlọ́ọ̀bà àdìjọlá ní oṣù gbàlágà mẹ́wàá ládàáná wáyé tó wá lè máa jẹ́ kíni ó tó wá lè máa ní wá ní àdìtẹ̀lé àdìtẹ̀lé tí ó fi wá lọ sí kíni lábò òmìnira bí bẹ́ẹ̀ tí fi máa lọ sí seven multiply by seven

tòun túnmọ̀ pé gbogbo ọ̀nà òun náà lọ́wọ́ láti tẹ́ kalẹ̀ fún wa láti lè bá a nìkíni láti lè bá a rúbi ọlọ́wọ́ bá nípa lá. òun náà ló fà tó jẹ́ gbogbo bá jọ òkúta ìṣẹ́ àmà àwọn tí wọ́n bá padà àwọn tó bá bẹ̀rù sáré àwọn tó bá padà wá kàwé sínú náà tó wá jọ òkúta ìṣẹ́ àmà èrò wọn ẹ̀ ó padà sí kíni àwọn tó ọdún tó ń wọ àwíjàre òkú kan. Ìtọ́lú yọ̀dá Allah subhanahu wa ta'ala adájọ́ ayẹlẹ́kọ̀ọ́ láì. So a rí pé láti di ayẹlẹ́kọ̀ọ́ ìfà tó di ayẹlẹ́kọ̀ọ́ láì ní ọlọ́run bá ti sọ lásọ̀ nípa àwọn bèbèrè àti kí ni yóò tẹ̀lé sí wọn nígbà tí wọ́n bá wọná àti kí ni ìṣàkúrọ̀sọ yóò tẹ̀lé láàrin wọn àti màláìsà tó jẹ́ àrùn tó lè ná. Ìtọ́lú yọ̀dá Allah subhanahu wa ta'ala àtẹ̀síwájú ọ̀la lórí àjọlọ́ba ìjọba tó sọ̀rọ̀ nípa ní ọmọ ìyẹ́ ẹ̀sán fún àwọn tó bá ti kí ni àwọn tó bá páyọ̀ ọlọ́run bá ti jọlá ẹ̀yìn títí àti ilé fún ẹ̀ tó bá ti lọ́run kò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀sán dáadáa yóò máa jẹ fún ẹ̀ tó bá ti lọ́run tó lè tẹ̀lé ìlànà ìjọba ọlọ́run àjọlọ́ba ìjọba tó sàkàwà fún ẹ̀ tó sọ̀rọ̀ ọlọ́run àwọn àti akọ́kọ́ àwọn tó ti lọ́run ọmọkàwà fún àwọn tó lọ́run الله ولي ذلك والقدر عليه وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم على السؤال نعم Thank you. dàm wọ́n ní owó orí obìnrin tí wọ́n pèlú owó orí obìnrin sọ̀dá yàní sọ̀dá àti obìnrin wọ́n ní àwọn tọ́mọ́ sọ pé ó ní bí wọ́n ti ń onígbèdéke ní bọ́ sí ń calculate tó tó jẹ́ pé bí dọ́là bá ti ń lókè tó gẹ́gẹ́ náà ni wọn náà máa yí padà so eléyìí lóòótọ́ mọ́dàbí mi àmọ́dàbí so àwọn gbà yí pé sọ̀dá àti ó gẹ́gẹ́ bí zaka ẹgbẹ́gbò náà ti ní nìsọ́ọ̀bù so àmọ́ ìtò rinlẹ̀ jù nínú àwọn mọ́sáìkì yẹn tó tẹ̀wọ̀n òun náà ni pé sàdá kí ò ní báyìí ló kéré ma kò sì ní bó ti pọ̀ kò ní báyìí ló kéré ma kìí kéré jù kìí sì pọ̀ jù lókun ìgbà tó bá ti jẹ́ pé ẹni tá a fún tó bá ti yọnu sí sàdá kì sàrà kí a sì máa jẹ́ owó a sì máa jẹ́ nǹkan tó bá ṣe kíni a máa jẹ́ nǹkan tó bá ní báyìí ẹ́ so ọmọ ẹ̀rí wá lórí eléyìí nípa arákùnrin kan wá bá nàbí sallallahu alaihi wasallam tó wà lọ́dọ̀ sallallahu alaihi wasallam sóbìnrin kan wá dé bá wọn bẹ́ẹ̀ tó wá ní ìrẹ̀ ànábì òun ká ànábì ò fẹ́hùn ànábì ò dá lóhùn ó tún wílẹ̀ lẹ́ẹ̀kejì ànábì tún gbójú arákùnrin kan bí bẹ́ẹ̀ wá béèrè pé tó ànábì wa bèrè pé tó ní kankan tó fi ṣẹ́kẹ́ ni tó fi tó fi sọ̀tà káàkiri rẹ̀ ó ló ó ní òun ní kankan ju aṣọ òun lọ tó ànábì wa ní aṣọ rẹ̀ yìí tó bá fún tó bá fún ẹtí méjì tó bá fún kò ní wúlò fún ọmọ kò sì ní ká òun náà ànábì ní lọ́ọ̀lì wá ọkọ tó bá rí ànábì ní lọ́ọ̀lì wá fọ́nà tó bá jẹ́ pé òka onírin òun náà lórí ànábì wa ní ìjẹ́ kàkà bẹ tó mọ̀ nínú Al-Qur'an ó wá ká àwọn sóra tó mọ̀ fún ànábì ọmọ sóra wa mọ̀ sóra báyìí ẹ ànábì wa ní ìgbà wọ́n ti kà á màmá àtàkùn Al-Qur'an ànábì wa ní òkú fún ọ pẹ̀lú ẹni wọn tó há nínú Al-Qur'an ọwọ́ tó máa yí pé ni ṣe àdúgbò kìtà láti rẹ̀ ó náà ní pé yóò fi kọ́ ó wá jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó wá pé ẹni tí ó wá fẹ́ fẹ́ àwọn lápẹ̀jú ẹni sí òun wá ní ìkápá láti kàdáàsì so irú ẹni bẹ́ẹ̀ ìgbàláyé wa onígbà yìí Umar ibn Khattab radiyallahu anhu òun ní Umar ibn Khattab ó ní àwọn tí ń gbó lẹ́sà ẹ̀ sàdá àti púpọ̀ jù ẹ̀ sàdá àti tí ń ga jù ọwọ́ náà ó fi gbèdéke sí á fi gbèdéke sí ẹni tó bá ti gbà kọjá gbèdéke wọn yẹ wà fún arábìnrin kan wá béèrè lọ́wọ́ Umar pé Umar ní ká tẹ̀lé àbọ̀rọ̀ náà bá di kí ọlá ti ọlọ́ọ̀bá ti mọ́ ìwà tó dé ájọ látẹ̀lú mọ́ ọlọ́ọ̀dá látẹ̀lé ọ̀rọ̀ ni ayàtọ́lọ̀ sọ pé wọ̀nyí náà rọ́tún استبدال زوج مكان زوج وآتيتم إحداهن تلفارا فلا تأخذوها أبي آه أبي فلا تأخذوا منه شيئا so arábìnrin wa mú àyàwó pé tẹ́ ẹ bá fẹ́ fẹ́yàwó yàní tẹ́ fẹ́ fìyàwó pààrọ̀ yàwó yàrá ìdíje pé tí ẹ fi kàkàlẹ̀ sí lẹ́rìí táyà rẹ̀ o yàrá ìtẹ́ ẹ̀kọ́ obìnrin ìgbálẹ̀ ẹ wá fẹ́ fẹ́ ìyàwó mi ẹ tẹ́ wá fún kíni tẹ́ fún obìnrin yẹn ẹ fún ní pìntọ́ọ̀r dáńpẹ̀ ní pìntọ́ọ̀r òun náà ní owó tó pọ̀ ẹ fún ní owó tó pọ̀ gan ọlọ́run bá nígbẹ́ láti ẹgbọ́dọ̀ gba kankan bẹ̀ padà máa o ẹgbọ́dọ̀ mú kankan bẹ̀ yàrá nígbà tẹ́ ti kọ́ lẹ́hùn owó tẹ́ ti fún ẹgbọ́dọ̀ sí kíni yàrá àti ẹgbọ́dọ̀ gbà padà mọ́ ó wá mú wá lẹ́yìn so wọ́n ní Umar bin Khattab ọ wá sọ wípé Umar a ah, gbogbo yẹn ló fíkú ju Umar lọ́wọ́ ẹ̀hẹ̀n so ibi tá a ti ẹ̀rí ní eléyìí òun náà ní pé kíni òun náà ní pé àwọn ò fi gbèdéke sí i ó ti so gbèdéke gbèdéke bẹ́ẹ̀ agbára bá ti báyìí pé góòtù bá lágbára báyìí pé mílíọ̀nù ẹ̀ pé mọ́tò so wọn náà lè rẹ ju padà kì í ta'ala a'lam. sam kálí sọ̀rọ̀. Náà wọ́n ní lórí ṣáfẹ́ àti wíṣẹ́. So ìdáǹpẹ̀ ní ṣáfẹ́ àti wíṣẹ́. Wíṣẹ́ òun náà ní méjì méjì nǹkan méjì méjì wọn náà ni wọ́n pè ní kíni wọn náà pè ní ṣáfàrú ṣáfàrú wọn náà ni nǹkan méjì méjì òkìlákà méjì sálámà òkìlákà méjì sálámà òkìlákà méjì sálámà òun ni pè ní kíni wọn náà pè ní ṣáfàrú so ìdán pè ní wítúrú òun náà ni ẹyọ ọ̀kan rẹ̀ tí yẹn bá ti kíni tí yẹn bá fi lé tẹwárí wítúrú ìdáwà pè ní ṣáfàrú àti wítúrú yẹ wítúrú èyí tó kéré jù nínú rákà wítúrú òun náà ni kíni òun náà ni ẹyọ ọ̀kan èyàn lè kí ẹyọ kan ní wítírù èyàn lè kí mẹ́ta ní wítírù ẹbá fi ẹbá kí látàlá kọ́kọ́ ẹdìde látàlẹ́ẹ̀kejì ẹdìde látàlẹ́ẹ̀kẹta ẹsẹ̀ wájú pẹ̀sẹ̀ wá sálámà èyàn lè kí wítírù èyàn lè kí ní márùn ó jẹ́ pé ẹ̀ẹ́sì aláwọ̀kọ́ ẹdìde ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin tó wá jẹ́ wájú kíni lẹ́sẹ̀ wájú pẹ̀yẹ́ lè márùn-ún a fi kí so àmọ́ táwọn bá ń sàlàyé fún wa ni pé tàbá fẹ́ kí wítírù ká má sí ní ọ̀nà tí ó dá ìgbà pé ìgbà tó jẹ́ ọ̀sán láti ìgbà pé pẹ̀lú pé òkìlátà aláwọ̀kọ́ òdìdé òkìlátà ẹlẹ́gbẹ̀jì òjòkó wá ti pàdáwò ìwọ̀n àdìdé òdìwátà so inú kó ṣe gíní inú kó sálámà lórí ẹlẹ́ẹ̀kejì kó tẹ̀wá tẹ ọ̀fẹ́ lé àdúgbò sì máa ń jòkó rárá lẹ́lẹ́ẹ̀kejì tí ẹwà ṣe gíní tí dìde so àwọn ọ̀nà tí ẹ máa ń والله تعالى أعلم نعم نعم Nàà, a ìbéèrè tí wọ́n béèrè, wọ́n náà ní pé tí èyàn bá tí èyàn bá ṣe jámù láàrin ọmọ méjì ẹgbẹ́ ìgbà ọmọ tó ìyẹn fẹ́ bẹ̀rẹ̀ ìyẹn fẹ́ bẹ̀rẹ̀ àjọ ìyẹn ti wá sí jámù láàrin ilé pé bí àtó kú òní bí àmì ń bọ̀ náà bí àtó kú òní. àìsẹ́rí àkáṣe jámù láàrin láàrin pàtàkì ẹ̀jẹ̀ bá rí tó ìlàpù wà lórí pé àtẹ́yàn bá ń tẹ̀kínà korúkọ rẹ̀ tẹ́yàn bá ń kú òní lé wọ́n á fẹ́ ṣe ìrùn méjèèjì rẹ̀ ti jámù lórí pé léyàn lè kí láti lé lóògbà téèyàn bá ti láníyàn ìrìn ni àgbà téèyàn bá ti kíni àgbà téèyàn bá dáṣẹ̀ lé ìrìn àjò ẹgbẹ́ tí wàá tó ti pé èèyàn kí kí èèyàn ti wà lórí àjò èèyàn ti ń lọ ẹ̀hẹ́ èèyàn wá tẹ̀ wá kí ìrùn yẹn ìdákùwà lọ́nà méjì ẹ̀sìgbà mi lórí pé àtẹ́yàn bá gbèrò kó fẹ́ tíráàbù wọ́n ti wá gbèrò kalẹ̀ ẹ̀ tó pé èyí tó tẹ̀wọ̀n ẹ̀sìn bá wọn bá ọ̀sẹ̀ àdá àdám òun náà ní pé bá ti kí wọn téèyàn bá ti tó jẹ́ àmúrú ẹ̀ pẹ̀lú àníyàn pé ìyẹn ti ìrìnàjò tí ìrìnàjò bá wà padà sí má tó ìyẹn ti kékeré ìyẹn ti pé ìwọn yẹn náà ni. tó ìwé lẹ́yìn náà ó máa ó lè ṣẹlẹ̀ síyàn ní ìlú jẹ́ wà náà téèyàn jẹ́ àmì àjò pé tọ̀ àwọn àtijọ́ mọ̀ pé abẹ́ máa padà sínú ìlú wa ìjọjá ti jámú nígbà tó yá abájé gáràjì náà bá tún ní ọkọ̀ tó ṣe bákan àbẹ́nùkọ̀ bá tún lè àyẹ̀tún tó dọ̀la tó jámú ní àti ṣe yẹn ó ti ṣe nínú ìyẹn ti ṣe náà nìyẹn àyíká akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà kọ́ ẹ̀yẹn ti ṣe jámú ọ̀rẹ́ dì ẹ̀yẹn láàrin lórí àti áṣírí nígbà tó bá fi dago mẹ́ta ìyẹn wá dé inú ìlú ẹ̀yẹn tó bẹ́ẹ̀ ṣe jámú jẹ́ ti ṣéun láti ọjọ́ láti ìgbà tó ti ṣe Alaikum salam. Tam? Naam. Naam. Ah, kò sí kò sí ẹ̀rí kan fi ah, ó fẹsẹ̀ múlẹ̀. Ẹ̀yin tó fẹsẹ̀ múlẹ̀ pé àbútọ́rí ó padà gba ìsìlámù. ẹni tí Umayya umaya, bá ń sọ yìí Umayya bọ́n òun padà kò gba Islam so èèmọ̀ bóyá àwọn ẹlòmíì wà náà àwọn ọmọdé wà bẹ́ẹ̀ so àmọ́ náà àwọn tí wọ́n jẹ́ ogótarí kèfèé tó wà bẹ́ẹ̀ ẹ́ ṣe pé wọ́n sọ fún pé kí wọ́n fi ẹ̀sìn so àwọn kan bẹ́ẹ̀ ni wọ́n tó yẹ kó dájú pé wọ́n padà kú ní kèfèé ẹgbẹ́ ti bá so ó súnmọ́ bẹ́ẹ̀ ó jẹ́ pé àwọn ọmọ padà gba Islam lẹ́yìn lẹ́yìn ìgbà yẹn ìgbé lágbà tó fi kú iná nìkì àwọn kan náà fẹ́ jẹ́ pé wọn ò jẹ́ mùsùlùmí kan tẹ́lẹ̀ irú àbáàsì nìkì òun náà sáwà náà tán gbógun tà nẹ́sùn láwà rẹ̀ sálàmù ó tó pẹ́ tó gba ìsìláàmù gan ó gbógun tà náà dáadáa tó kọ́dọ̀ ó wà nínú àwọn tí wọ́n tún tẹ̀ lé ẹ́ ó tó ṣe fọ́lọ́wọ́ pa àwọn نعم ok ọ̀sẹ̀ wọ́n ní wí tẹ́ bá fẹ́ sí lọ́wọ́ tó fẹ́ lọ wo obìnrin kí ó wùyẹ̀ tẹ́ fẹ́ nínú àwẹ̀ so ohun dáa sọ débẹ̀ òun náà ní pé èèyàn lè ṣe nìkan nínú àwẹ̀ ẹ̀ sì lè kọlu sí obìnrin tí wá wù tí ẹ bá fẹ́ fẹ́ nínú àwẹ̀ tó àmọ́ yẹn bá fẹ́ ṣe nọ́dọ̀rù a sọ pé èyí tó dáa ju òun náà ní kó ṣe kéde kó ṣe nọ́dọ̀rù lẹ́yìn ìgbà tí wọ́n bá kírun tán láti fi ṣe kéde láti fi sá fún fìtínà ẹ̀ fún wọn jẹ pé ìjà kan wà ó ṣe kéde ìkọ́ wà wà nínú ẹ̀mí ẹ̀ tó látara kíni látara pé ó bá ṣe rí obìnrin yẹn tó láti fi tilẹ̀ fún fìtínà nígbà tí ó bá ti nọ́bọ̀rù ó ti nọ́bọ̀rù yẹn gbà sí àwọn ti ṣe ìkọ́ọ̀rù ọlọ́ọ̀dà aláàlọ́.